أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفخه ونفخه بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله تعالى وبركاته Adá ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run, ọba alágbára, ọba ọ̀kan ṣoṣo bákan náà ni a tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún ànábìwa Muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ àti ìgẹ̀ ọlọ́run kó máa bá ànábì àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n bá ń tẹ̀lé ìlànà wọn títí di ọjọ́ ìgbéǹde alkiyama a ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo àlékún dáadáa àlékún gbígbàdúà kọ́lọ́n kó ṣe fún ẹnìkọ̀ọ̀kan wa bí ọdún iléyà ṣe kù ọ̀sẹ̀ kan lónìí òní ni ọjọ́ jímọ̀ tó ṣe déédéé dùlàhájì 3 nígbà tá a bá fi rí tọ̀ọ̀sì ọ̀sẹ̀ tí ó ń bọ̀ pẹ̀lú yọ̀ǹda ọlọ́run àwọn alhujaj àwọn alálàjì wọn ò mọ̀ gun àràfá ngbọba bá di ọjọ́ jímọ̀ tí ń bọ̀ a máa pa ẹran léyá lẹ́ni tí yóò lọ si ọdún abẹ́lọ́n bó ṣe kú ọ̀sẹ̀ kan yìí ṣẹlẹ̀ ló ń ṣẹlẹ̀ ara tó ti kú lónìí àwọn kan ó kú lọ́la àfẹ́tẹ́lómi inú ó kú ọlọ́run jẹ́ ká ẹ̀mí láyé ọlọ́run wá wá lọ́mọ mọ́ ṣe wá lọ́mọ aná pẹ̀lú ọ̀dọ́ náà a máa tẹ̀síwájú níbi tí a dé dúró nínú tíra minhajul mu'min eléyìí tí a ń bá lọ ṣùgbọ́n ní ìjẹjọ́ a ṣàlàyé díẹ̀ nínú àwọn àdájọ́ tó rọ̀ mọ́ ọdún léyá àtẹran léyá ibi tá a dúró sí ìjẹjọ́ náà tásìkò bá tún gbà wá pẹ̀lú yọ̀ǹda ọlọ́run a tún tẹ̀síwájú lórí ẹ̀ lénìí kọ́lọ́n kó táwọn wá sọ́nà ní ìjẹjọ́ a ti ṣàlàyé nípa minahajul mumin fi tẹ́rkì kotlu nafs báwọn mùmíní èsè máa para wọn kánkẹ́ lọ kán lọ kán lọ pokùnso àbí kán lọ gbẹ̀mí ara wọn àbí kán lọ kó sódò nítorí wàhálà àbí nítorí ìnira kan eléyìí tó ń ṣẹlẹ̀ sí wọn tá a sì jẹ́ kó yé ẹni tó bẹ́ẹ̀ lè para rẹ̀ irú nǹkan tó fi para rẹ̀ òun náà ni yóò fi máa pa ara rẹ̀ lọ tó bá di ọjọ́ ìgbéǹde alkiyama bó ṣe já sí pé kéèyàn máa lọ para rẹ̀ ìbínú ọlọ́run ọba àlékè ọlá òun ló ṣe kíni o òun ni ó bá dé a ti ṣe àlàyé eléyìí náà fúnra wa bákan náà a tún wá jẹ́ kó yé nípa wípé gbogbo ẹni tó bá ti ń pokùn so àbọ̀ ń parẹ́ àbọ́lọ kó sódò ọmọ náà nírú wọn jẹ́ tó bá di ọjọ́ ìgbéǹde alkiyama tá a mú oníranran àwọn hadithi wa látọ̀dọ̀ ànábì Muhammad sallallahu alaihi wasallam hadithi tá a fà fi parí ẹ̀ òun ni tó tún ṣe déédéé àbí ń tọ́ dàbí wípé èèyàn pààyàn òun náà ni kéèyàn máa ṣépè fún mùsùlùmí jẹ́mọ́ ẹ̀já gbà nìyí dáadáa kéèyàn ọmọ ṣẹ́ èpè tó lágbára fún mùsùlùmí lànàbì sallallahu alaihi wasallam ló ṣe ń sọ fún wa pé la'anul mu'mini ka qatilihi àṣé kéèyàn ọmọ ṣépè fún mùsùlùmí kéèyàn ọmọ ṣẹ́bi lé mùsùlùmí àdísì Bukhari àti Muslim ni ànábì ní bí ìgbà téèyàn pa kìí ṣe pọ́ ọmọbẹ ọba dùlọ́rùn ṣùgbẹ́ pé tọ́ ṣẹ́ fún yẹn ó ti fipá torí tírú aburú torí ní táà ń ní láàmà òun ni àlèbò aj àrùn rahmatila ọfẹ́ gbé ẹni yẹn jìnnà síkẹ́ ọlọ́run ọfẹ́ ní kò ní lẹ́tọ̀ síkẹ́ ọlọ́run ìtọ́ ọfẹ́ ṣe nìyẹn so idan àṣepọ̀ ṣe rárá ṣépè fún yẹn ní ìsìn tírú àwọn àdánwò ń bá ṣẹlẹ̀ ọpá lápá ayé kọ̀wá ní wúlò la sì gbọ́dọ̀ sọ́ra fún èpè. E bákan náà ànábì ọ̀sán lẹ́kẹ̀ wà máa ń kọ́ dáfà mìíràn bí kúfùrẹ́ fáwọn àkàkà ọtílì yìí ẹ ń bá wá tún lọ dáadáa parọ́ mọ́ mùsùlùmí mùmí ní ẹni ọlọ́run ó lọ parọ́ mọ́ kèfèrí ni ọ́ irú èyí táwọn ọ̀dọ́ kan ń ṣe lónìí àwọn tẹ̀fìrì yún tí wọ́n ń kàfàrà gbogbo èèyàn ó fi síbi jẹun ó di kèfèrí ó mú tẹ̀sùbá dání ó di kèfèrí ó ṣe eléyìí ó di kèfèrí kọ́lọ̀nkọ́là wá àbí tí ò tó nǹkan gan wọ́n bá ju àwọn èèyàn ní kíni o wọ́n bá ju wọn ní kúfúrú àáfàá ní gbogbo orú nǹkan báyìí náà kìí ṣe nǹkan tí ó da ara ń tá a gbọ́dọ̀ ṣọ́ra fún òun ni kọ́lọ̀n bá kó là wá. bákan náà wà máa ń kọ̀tálà nafsa ubi ṣe ẹni tó bá lọ para rẹ̀ pẹ̀lú nǹkan kan ìbọn lè para rẹ̀ ni o àdá ni o ó mu sódà ní o ọ bẹ́ sí irú àwọn ìtọ́nà bẹ́ sí òkun lẹ́kọ̀ọ́ irú ẹni òun náà wọ́n jẹ́ níyà àdábàwú lọ́wù bí ìyẹ́ ọmọ ìlẹ̀kẹ̀yà àmà irú tó fi fìyà jẹra irú tó fi para rẹ̀ wọn irú ẹ̀ náà wọ́n fi wá fi jẹ́ ń yà tó bá di lọ́run tó bá já sí pé ní ìsìn ó po sódà mu ni sódà tó burú ju tílé ayé lọ wọ́n mọ̀ wá fún mi lọ́run tó bá já pé ó gúnra rẹ̀ ní nǹkan ni yọ́ mọ̀ wá gún rẹ̀ ní nǹkan lọ lọ́run tó bá já sí pé ọ̀rọ̀ pokùnso lọ́wọ́ ń rọ̀ di odi obi ó sì máa rọ̀ náà náà nìyẹn torí náà ká sọ́ra ọlọ́run ṣàánú wa alkọ́dí asù kéèyàn jẹ́ adájọ́ ọbú adájọ́ ọ̀rọ̀ adájọ́ ọ̀nà adájọ́ èké àwọn adájọ́ nàìjíríà wọ́n rọ́ràn wájú ọlọ́run sẹ́ẹ̀rí nídìí ká farabalẹ̀ gbọ́tọ̀ ọlọ́run tó ráwọn ọ̀dọ́ kan tó máa ń sì gbọ́ ìyẹn ọlọ́pàá tá a ṣe rí nígbà táwọn kan ní haram ní kéèyàn lọ sọ́dí lọ ẹ ń bá sọ́dí lọ yọ wọ náà ó nítorí pé òfin irọ́ ni wọ́n ń kọ́ òfin jàmbá ni wọ́n ń kọ́ òfin èké ni wọ́n ń kọ́ ká farabalẹ̀ gbọ́n táwọn àfẹ́sìn tán máa ń sọ mùsùlùmí tó bá gbọ́lá fún òfin man made man made laws òfin àtọwọ́dá òfin rọ́ tó jẹ́ páwọn èèyàn ló ṣe ọwọ́ agbọ́lá fún ju òfin ṣẹ̀ríà lọ ju òfin ọlọ́run ni kò rújú kèfìrí lóòótọ́ ó dẹ̀ tó ń dúró ti pé ah democracy dáa ju ṣẹ̀ríà lọ náà torí pé government of the people by the people and for the people ó ní ẹ̀yin náà máa wò ní ìsìn nínú democracy àìlésáré máa gé olè lọ́wọ́ ẹwọ́n ní ṣẹ̀ríà yín yẹn ẹ máa ó ti adẹ̀ fún afúnlẹ́rìí ó lóun gbọ́n tẹ́ ń sọ ṣùgbọ́n nínú ohun tí ẹlẹ́gbà ṣẹ̀rí àyẹn gbọ́ láíláí a ti mọ̀ pé léyìí ọ̀tá ọlọ́run olùkọ́tọ̀ ọlọ́run ni ṣùgbọ́n nìkan lọ kọ́ aburú kèé ṣe wípé àrọ́fùtù ṣarran láàlì ṣarrin mọ́ máa burú kèé bóyá international law bóyá business law common law àtàwọn lọ́ọ̀lọ́ orí irọ́ tó jẹ́ pé irọ́ náà lọ bá dé mùsùlùmí gidi dẹni kò gbọ́lá fáwọn òfin yẹn lórí Sharia. kò tó máa proud pé èmi proud pé mo mọ òfin àtọwọ́dá ju òfin ọlọ́run lọ ó rí sí pé tó òun lọ kọ kó fi já sí wípé àti máa gbẹ̀tọ́ mùsùlùmí fún mùsùlùmí àti dúró lórí òdodo kó jẹ́ pé òfin àtọwọ́dáarọ́ tí wọ́n fọwọ́ kọ yẹn náà á tún máa lò ó lọ́nà tí ò ní takùtọ̀ lọ kìí ṣe pé òun náà fẹ́ fi máa kówó jẹ àbọ́ fẹ́ fi máa gbàre fẹ́lẹ́bi àbọ́ fẹ́ gbẹ̀bí fáláre kọ̀dẹ̀ gbọ́lá fún lórí òfin ọlọ́run ó sì wá gbé ní kèfèrí ṣùgbọ́n lónìí àwọn adájọ́ nàìjíríà alkọ́bí bal kùdọ́tù sùn adájọ́ ọbú gbà ni wọ́n ẹ rí pé ẹ má ka rìpọ́ọ̀tì kan tí wọ́n gbé jáde láìpẹ́ yìí pé nú àwọn tó kọ̀rọ̀pùtì jù ní nàìjíríà àwọn ọlọ́pàá náà fi ṣe number one <laughs> wọ́n ní corruption wo corruption ní 2016 kọ̀ kíní kan trillion bóyá 3 trillion ni wọ́n láwọn tó jẹ́ pé wọ́n ń gbẹ̀gún jẹ jù tí wọ́n corrupt jù àwọn number one ọlọ́pàá mo lélẹ́yìn òrùjú àwọn ọlọ́pàá gan mọ̀ pé àwọn làwọn corrupt jù ọlọ́pàá tí ó sọ nǹkan funfun ní dúdú mọ́ ọlọ́wọ́ lójú ẹsẹ̀ tó ní funfun kíní yìí ó ní mo wáná mo wáná ó sì jòwó fáápó ó sì ó ní can you see it's a black In ọlọ́pàá báyìí sọ ní kíní o níjọba ọgbọ̀ tó ráwọn ní kíní o law enforcement agent a ọ̀pọ̀lọpọ̀ ọlọ́pàá Nàìjíríà wàláì wọ́n kábàámọ̀ ìjọ ọgbẹ́ni alìkìyàmà àfàwọn tó bá dúó tọ́ aláwọn kọ̀ọ̀kan nu wọn ṣùgbọ́n wọn ní pé àwọn a nídìí àwa náà ń bẹ lẹ́yìn kí wọ́n kẹsà kọ́mọ̀ jẹ́ pé wọ́n náà jẹ rìbá tọ́ lọ máa ju omi ojú àná mọ́ lẹ́yìn àwọn ọlọ́pàá tálọ́ lọ́kọ̀ rọ́pùtù ju nàìjíríà àwọn adájọ́ oye àwọn owó ńláńláńlá tí wọ́n gbà lọ́wọ́ àwọn olóṣèlú lórí àwọn cases tí wọ́n ní àwọn tó tún fẹ́ dúró déédéé ni wọ́n bí ayọ̀ salami ọmọ wọn ní kwara state ẹ mọ́ bá ṣe gbọ́n ayọ̀ dànù àwọn tó bá fẹ́ dájọ́ òdodo nu wọn wọn ò tún máa tírẹ́tì wọn páwọn ọ̀pá wọn máa ráyà kìlà sí wọn ṣùgbọ́n wọ́n tí wọ́n náà bá jẹ́ mùsùlùmí tọ́lọ ń bá ní ọjẹ́ kan nínú àwọn tí ó mọ̀ dájọ́ dájọ́ òdodo bàbá adájọ́ ṣẹ̀ríà bàbá tó wà ní ṣẹ̀ríà kóòtù bẹ̀rù ọlọ́run mọ́ torí pé ẹjọ́ tí wọ́n gbé wá kéèsì tí wọ́n gbé wá ọmọ ọ̀rẹ́ rẹ ni ọ̀rẹ́ rẹ ti wá sọ kankan fún ọ ò ní dúró lórí tọ́rẹ́ rẹ sọ fún ọ ní táwọn èèyàn sọ àwọn ẹlẹ́jọ́ tí wọ́n sọ fún ọ lórí o ní torí pé ẹni tó jàre ọmọ akéwù rẹ ni ẹni tó jẹ̀bi kì í sọ ọmọ akéwù rẹ lọ́wọ́ agbárí fẹ́lẹ́ bí ìwọ ọkọ ìyàwó oníyàwó méjì oníyàwó mẹ́ta oníyàwó mẹ́rin àwọn ìyàwó rẹ jà ó fẹ́ bá wọn parí ìjà wọ́n torí pé ìyàwó kan tó éètì lọ bá gbẹ̀bí fún bẹ̀rù ọlọ́run gbogbo ọ̀nà tó bá túmọ̀ sí pé à ń ṣèdájọ́ ṣùgbọ́n ìdájọ́ tó ní í ṣe pẹ̀lú ẹjọ́ dídá gangan là ń sọ yìí ọlọ́run ọba ń sọ nínú suratul maida aya forty four waman lam yahkum bima anzala Allah fa ulaika humul kafirun. àṣẹ gbogbo ẹni tí ó bá ti máa dájọ́ tí ó máa ṣèdájọ́ pẹ̀lú òfin ọlọ́run èyí tó sọ̀kalẹ̀ fanabiwa Muhammad sallallahu alayhi wa sallam pẹ̀lú òfin ọlọ́run láyé àwọn ànábì tó ti lọ òfin tó sọ̀kalẹ̀ fún wa táwọn náà ọba fi ṣèdájọ́ gbogbo ẹni tó ní kófin ilé ayé ńlọ́dá ajútọ́ lọ ńlọ ẹni tó ní òfin àgbélẹ̀rọ man-made laws òfin tó jẹ́ páwọn èèyàn ló ṣe ó ní ńlọ́dá ọlọ́nirú àwọn èèyàn bẹ́ẹ̀ fáwọlá ìka òmọ́ọ̀lùkà ọlọ́ni kẹfìdí wọn olùkọ́tọ́ ọlọ́run ọba ni wọ́n agbẹ́rùgbọ̀nrí ni wọ́n kèfèrí ni wọ́n ọlọ́run bá tó wá ní àfà hukumọ̀ lè jà ìlíyà ti ẹ̀gbogbo ṣé òfin ìlànà ìdájọ́ jà ìlíyà àìmọ̀kan godlessness àìlọ́lọ́ wọ́n sì ń lẹ wá wá ilẹ̀ fẹ́ máa fẹ́ ilẹ̀ fi máa dájọ́ ọlọ́run tó sọ ń bò mí pé innal ladina yaktumuna ma anzalna minal bayyinati wal huda min ba'di ma bayyanahu linnasi fil kitabi ulaika yal'anuhumullah wa yal'anuhumul la'inun abọ́ ọmọ ẹgbọ́n tọ́lọ́run bá tún sọ ń bẹ̀ yẹn ni ó ráwọn èèyàn kan wọ́n mọ́tọ́lọ́run wọ́n wá ń fi í pamọ́ wọ́n ń dọ́gbọ́n fi ń tọ́lọ̀ ń sọ̀kalẹ̀ nínú ẹ̀rí tó fojú hàn nínú mọ̀nà tó fojú hàn lẹ́yìn ìgbà tá a ti ṣàlàyé ẹ̀ fáwọn èèyàn nínú tírà wọ́n wá ń fi í pamọ́ ẹ máa tó rẹ̀ láyé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam rọ́jímù rọ́jímù ni wípé ẹni tó bá ti níyàwó ńlé ẹni tó ti níyàwó ńlé abóbìnrin tó ti wọlé ọkọ wálé ìyá ọdúnbí láà náà bá ṣe sì ná a wà á gbẹ́lẹ̀ kó tó kó bí small soccer way a rì wọ́n mọ́ bẹ́ẹ̀ a wà á lẹ̀ wọ́n ló kó pa ibẹ̀ ni wọ́n á kú sí ìjọba ó yà bí òye ibẹ̀ ni wọ́n ṣe kí ni ibẹ̀ ni wọ́n kú sí ọwọ́ ń bẹ nínú tírà àwọn tó ti lọ ṣáájú anábì sallallahu alaihi wasallam nígbà tó fẹ́ lòfin yẹn àwọn wọ́n wá fẹ́ fọwọ́ bò wọ́n wá fọwọ́ bò bí ọ ó ní káwọ́ kò bẹ̀ ọ ya kààrin àdísì sọ yìí ni nígbà tó wá kà ànábì ní sọ́tán ẹbí rẹ̀ náà fi ti yìí náà ṣùgbọ́n wọ́n máa dọwọ́ bò ṣé wọ́n mọ̀ wípé kéèyàn máa pàtẹ́wọ́ gbogbo àwọn kiri yóò láyé could you believe pé báìbù takò ká pàtẹ́wọ́ ọ wá dàbí ìgbà tí báìbù ò sọ bẹ́ẹ̀ àwọn kiri fọwọ́ bù báìbù nítorí pé ìwọ ti pàtẹ́wọ́ ní ìsìkẹ́ẹ̀lì 25 kọ́yìn ní 26 ìgbà tá a fi máa kọ comparative lecture láwọn kìíní yẹn sórí àwọn ìwé ìdílé ọ̀rọ̀ náà ó dàmú wa alága mùsíbà kiri yó àwọn ìwé yẹn gbà yẹn lára ogun ìta máa àwọn kìíní sórí àlàáfíà <laughs> lágbè ní ìsìn wá torí náà la máa ń lò fáwọn kọ̀ọ̀kan lẹ́yìn tí máa láwọn ìwé wọn tó máa rántí díẹ̀díẹ̀ bíbélì nítorí pé o ti fẹsẹ̀ jẹ́lẹ̀ torí pé wọ́n ti pàtẹ́wọ́ o ti fẹsẹ̀ jẹ́lẹ̀ ìwọ ó ṣègbè èpè ní bíbélì sọ́dọ̀ tó bá ti pàtẹ́wọ́ nítorí pé wọ́n mẹ́bà rìdíìmù pàtẹ́wọ́ ó ṣòfò ìwọ mẹ́bà winners ó ṣòfò mẹ́bà ṣèṣì èmi kí mo sọ bẹ́ẹ̀ o kí ló sọ bẹ́ẹ̀ bíbélì kékeré yóò kẹlẹ̀ mọ́ pàtẹ́wọ́ lónìí whereas bible ṣépè ẹwà àwọn catholic sisters tán máa ń lo ìjáàbù smoking bíbélì lóbìnrin tí ọba lè borí kọfárí ẹ kò dòrò nínú ilẹ̀ mọ́rí tí wọ́n lò jáàbù náà àwọn christian whereas bible wọ́n support kan lò jáàbù wọ́n á nìgbín àwọn lọ lo kíní wèrè ẹlẹ́sìn mìíràn kan wọ́n tó ọba ti lè bo bíbélì ní ọfárí ẹ sẹ́yìn pé ọlọ́mọdé kéèyàn fẹ́ fẹ́ yàwó àwọn àyíkọ ní ẹ̀hún bá sísà <laughs> bá ara <laughs> ẹ̀ ní bínú o. èmi máa ń fárí kodoro bíi àbá ní aláwọ̀ kù lélẹ́yìí o gẹ́gẹ́ <laughs> pé rùn ẹ jẹ́ òwò lọ́wọ́ ẹ fárí o stáì ni o ìta ni ọ̀fẹ́ yàwó aláwọ̀ kù tó o bá ti mọ̀ pé ọ̀fẹ́ kan lè lò jábọ̀ ọ̀fẹ́ kan fárí kọ́ ọ̀dà aláwọ̀ kù ó lè lọ fáláwọ̀ kù náà lọ́kùnrin ṣẹ́rí nǹkan kóbìnrin ọmọ líìdì bíbélì takò ọmọ líìdì gbé tí wọ́n ṣe diakiness reference message eh, mistress pastor gbogbo àwọn ẹ̀rọ wọn tí wọ́n tán fi ń kó nǹkan jẹ bíbélì takù bíbélì dẹ̀ sọ̀fọ́ọ̀tì polygamy kéèyàn fẹ́ yàwó méjì mẹ́ta mẹ́rin bíbélì sọ̀fọ́ọ̀tì àwọn sí àsọ pé ìyàwó kan ní bíbélì sọ so ẹ ti mọ̀ pé àwọn èèyàn yìí àwọn ń fọwọ́ bòfin ọlọ ọlọ́run aláwa mùsùlùmí káwọ́ ó mọ̀ sí bẹ́ẹ̀ gbogbo ẹ̀rí tó bá já sí wípé wọ́n ń fọwọ́ bòfin ọlọ lẹ́yìn ìgbà tá a ti ṣàlàyé ẹ̀ nínú tírà ọlọ́run ọba أولئك يلعنهم الله ويلعنهم اللاعنون ah ọlọ́nirú àwọn èèyàn bẹ́ẹ̀ lánà ọlọ́run kó máa jẹ́ tiwọn ìgbéjìnà síkẹ ọlọ́run kó máa jẹ́ tiwọn òfò kó máa jẹ́ tiwọn bákan náà ọlọ́run ọba ọmọ lánà wọn wàyẹ̀ òun náà gbogbo àwọn tí gbé èèyàn àwọn mọ̀lẹ́kọ̀ ọmọ gbé wọn ṣépè àwọn ẹranko ọmọ gbé wọn ṣépè àwọn ẹyẹ ọmọ gbé wọn ṣépè àwọn ẹja ọmọ gbé wọn ṣépè àwọn èrùpẹ̀lẹ̀ ọmọ gbé wọn ṣépè gbogbo ntí mi ọmọ gbé wọn ṣépè ntí omi ọmọ gbé wọn ṣépè wàyẹ̀ làánú mọ́ọ̀lá inú jẹ́mọ́ ẹ̀já lọ sọ́ra gbogbo ẹni tó bá fẹ́ gba ìpè ọlọ́run tó fẹ́ gba ìpè àwọn màláíkà wọ́n fẹ́ gba ìpè àwọn tọ́lọ́run ọba dá kọ́ fọwọ́ bo òfin ọlọ́run afọ àwọn akim ọlọ́run bá ní san wọ́n lẹ́sàn rí wọ́n ń ṣàlàyé wọ́n ní wọ́n fi àdíìsì kan rinlẹ̀ nínú àdíìsì afọ àwọn buraida látọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam wọ́n lànàbì sọ wípé kọ́ọ̀dín fìlìjánátì wà kọ́ọ̀dìyáni fìnnárì anábì lè ra adájọ́ ìran mẹ́ta náà ni wọ́n ọ̀kan nínú wọn ó máa lọ àlìjánná méjì ó máa lọ ọ̀nà àṣẹ kọ́ọ̀bín àrọ́fà làákọ̀ wákọ̀dọ̀ bìí fàwúwà fìlẹ̀ jàǹnà adájọ́ tó mọ̀ òdodo adájọ́ nàìjíríà wọ́n kábàámọ̀ wájú ọlọ wọ́n rí òdodo wọ́n á dẹ̀ tọ́nù upside down wọ́n á nílò òdodo ṣùgbọ́n adájọ́ eléyìí arẹ́rìí pé èmi ni mo ní fóònù eléyìí ló jí fóònù mi ẹni tó jalè òun ni ọmọ mú fóònù lọ nàìjíríà ṣe rí ó ti rí pé ọlọ́pàá ló fẹ́ gbóró lọ́wọ́ mi tó ta mọ́tò mi ń ban èmi lẹ́tọ̀ọ́ ní pé mo fẹ́ pọ̀ ọlọ́pàá ó ti rí wípé obìnrin ọkùnrin yìí ló gúnyàwó ẹ̀ ní ọ̀bẹ ńgbà tó lóhun ọ̀fẹ́ mọ́ wọ́n níyàwó tọ́kọ̀ bá ti lówó lọ́wọ́ wọ́n níyàwó ló kọ́gun lọ́bẹ̀ tó kọ́ lọ fi ẹ̀jẹ̀ ra àbí kó fi ínkì báírò wọ́n ya fọ́tò ẹ̀ pé ta táwọn yà nígbà táwọn dé spọ́ọ̀tì yẹn rí jẹ́mọ́ nàìjíríà kò sí tí ọ̀rọ̀ ọ̀rùn ń bẹ̀ ní wájẹ́ corruption wá ní ẹ̀ ráwọn adájọ́ èyí tí ó wà lùjẹ́ nà yẹn sẹ́ àrọ́fà làákọ̀ ó mọ òdodo fàjárọ̀ mọ̀ọ́tàmídá fàwúwà fi náà rí adájọ́ kejì òun náà mọ òdodo aláìka mọ̀tara ọjà àáfàá yẹn ló jẹ̀bi ṣùgbọ́n àáfàá yìí ní ìsìn òun ní máa fa lówó lójoojúmọ́ òun ẹja gbárí fún fàjárọ̀ ọba sèèrò fàjárọ̀ ó sòjóró fàjárọ̀ ó sàbòsí mọ̀ọ́tàmídá kìí ṣe bó ṣe mi téèkì o kò ṣàṣìṣe rárá ó mọ̀ọ́mọ̀ ni anábìrì fún àwọn àfin náà inú náà nírú ẹni bẹ́ẹ̀ lọ wà kọ́ọ́dín kọ́dọ́ọ̀bì gẹ́rì ilmi eléyìí kò tiẹ̀ ṣèwádìí tó tó nǹkan ó wá ṣèdájọ́ pẹ̀lú àìnímọ̀ anábìrì òun náà lọ lọ́nà kí ló fà ó yẹ kó ṣèdájọ́ ó yẹ kó ṣèwádìí yẹn ló máa fẹ́ pé ṣe tó gbé òfin rọ́nà kalẹ̀ tí wọ́n bá tiẹ̀ lòfin rọ́ wọn náà tó ìlàjà ẹ̀sìtẹ̀ǹtì gan ṣùgbọ́n torí pé òfin ọmọ ènìyàn náà ni irọ́ ọmọ wò ẹ máa wo wọn ò ní pé àwọn àjọnu case pé kékeré kó fi lọ wá ẹlẹ́rìí wá kó fi lọ mú proofs wá wọ́n wà rí gbogbo proofs kí wọ́n padà ṣe ó dojú ẹjọ́ sẹ́ẹ̀rì nù ṣẹ̀ríà nínú kọ́ìdà ẹni tó ṣẹ̀ kó lọ láì jìyà ó sàn ju kẹ́ntì ọ̀sẹ̀ ò jìyà lọ jẹ́mọ́ ẹ̀gbọ́n mi ẹnìkan ṣẹ̀ ó jalè àwa ń ṣèwádìí ọwọ́ arújú ọjàlè kọjálè ọjàlè kọjálè ọbẹ̀ ta kà ní ọmọ lọ́dún ká gé ọwọ́ ẹ̀ lọ torí pé à ń wádìí bọ́ yọ́sẹ̀ àbí ọ̀sẹ̀ àrídìí ẹ̀ àrí fi múlẹ̀ tọ́ba ti wà jẹ́ pọ́sẹ̀ kọ́ lọ fúrí ọ̀tí àjókòó wọn àtọ́lọ́ ṣùgbọ́n ní tí ọ̀sẹ̀ làwa mú àwa dèmọ́lé àwa nàbọ̀ nígbà wá dẹ́yìn oṣù pé oh we are very sorry you resemble the criminal <laughs> no the information we got was doctored we thought you were the kìnní involved irọ́ sí wọ́n mọ̀ tí wọ́n ṣe wọ́n bá dojú ẹjọ́ dé gbogbo ẹni tó bá dájọ́ láì ní mọ̀ òun náà lọ ní ọ̀nà àfáwà Mustapha muradu ṣubú ọlọ́ọ̀bá ní sanwó ẹlẹ́sàn rí wọ́n ní kólítù mọ̀ wá sọ pé fàkúlù man qada bi ghairi ilmi wala bayyinatin min Allahi wa rasuli gbogbo ẹni tó bá ń dájọ́ pẹ̀lú àìnímọ̀ ọmọ ń tọ́wọ́ lọ wọn bá sọ ọ̀dẹ̀wádìí ń tànà bí sọ lórí tó fẹ́ dájọ́ lórí wọ́n ní fàáwà dáàrí ló fi hádàlì wáyìd àáfà lóhun náà ti kó sínú ìyà yìí gbogbo ẹ̀ tó jẹ́ sí pé orí òfo òdo àìnímọ̀ ló fi dájọ́ wọ́n lóhun náà jìyà lọ́dọ̀ ọlọ́run ọlọ́run kọ́ làwa o àáfàá wa ṣẹ̀rí àwọn náà tó ń ṣàlàyé wọ́n gbà wá látọ̀dọ̀ àáfàá wa àmọ́ṣù látọ̀dọ̀ àáfàá wa sọ́dọ̀ ọmọ Ubaida táwọn náà gbà látọ̀dọ̀ àáfàá wa Buraida látọ̀dọ̀ bàbẹ́ àdìsí yẹn náà súnmọ́ ìta kàlókè wọ́n nípa nàbí ẹ̀sán sọ wípé kọ̀díyánì fi nárì wà kọ́ọ́dín fi lìjánátì ìran adájọ́ méjì ni ó wọ náà ìran kan wà ó ní wọ́n wá bèèrè pé fàmọ́ dáńbù lẹ́dí yẹ jà èyí tọ́já láìmọ̀ kan tí ọmọ kankan yẹ tó dájọ́ yẹn wo lọ́sẹ̀ wọ́n ní dáńbù aláyẹ̀kú na kọ́díyàn àtàyà alámà ẹ̀ṣẹ̀ rẹ̀ náà ni pé kò yẹ kó ti ìdájọ́ títí yóò gbogbo adájọ́ ayé ká lọ gbogbo òdájọ́ ọ̀rọ̀ tá a bá dá ó lè gbé ní wọná tó bá díwájú ọlọ́run ọba àlèkè ọlá lànàbí àsàlám fi ń sọ nínú hadith àfáàwà Abu Hurairah tánàbí ní man ju'ila qadiyan bayna an-nas fakaannama dhubiha bighairi sikini ànábì lẹ́ni tí wọ́n bẹ́ẹ̀ lé ní ọ̀sádájọ́ ní màá fàtọ́ ẹ̀pá àwọn kan náà àwọn àfẹ́ ẹ̀yìn ọlọ́ọ̀tọ́ lọ tó bá ní imam ahmed ẹ̀yin láti sáré èmi yóò ló jẹ yóò bá bú èmi ni kí n dájọ́ kí n rí àyè wájú ọlọ́run náà lárí bẹ́ẹ̀ bẹ̀rù ọlọ́run èyí tó bá wà gbà ní fi proud chief judge eh, magistrate eh, kan àwọn tó ṣe proud mọ̀ pé nǹkan tó lè jẹ́ èyí ìwà ayérayé ni wà àṣẹ́ni tán fàkàánà máa ń dùbíà bìgẹ́ìrì sí kínní ó dàbí ìgbà tẹ ẹ gbọ́bẹ lọ tẹ ẹ pa láì jẹ́ pé ẹ lọ́bẹ ẹ ti dúnbù ẹ láì lo ọ̀bẹ. bákan náà àáfàá ní àmọ́ ìdájúta adàlá hakim wà kọ́bọ́ bí máa kọ́ mà dẹ́lílù aláṣẹ hàtì wàlámúyá kúmbìráyì fàfíì àfààní wàlámúyá kúnbìrá yìí fàkíín wàkọ́díláhà ضعف ذلك القول فهو ماجور ولا بد لقول النبي صلى الله عليه وسلم إذا اجتهد الحاكم إلى آخر الحديث àfáà ni ẹ̀tọ́ lọ́mọ o ẹni tó jẹ́ adájọ́ bá gbìyànjú kóhùn ti ẹ̀sìwádìí nípa ẹjọ́ kóhùn ọmọ fi ọpọlọ kóhùn ọmọ fi dá ẹjọ́ irú adájọ́ yìí bó ṣe wá gbìyànjú yẹn ìtọ́ hàn sí irú àwọn ẹ̀rí irọ́ tó rí àbáwọn ẹ̀rí gidi tó rí òun ló fi dájọ́ pé ìwọ ló jẹ̀bi ìwọ ló jàre ìwọ máa ṣe báyìí lọ ìwọ máa ṣe báyìí lọ kèé dẹ̀ ṣe tó lo ráyù fàkì kèé ṣe kó lo ìròrí ìkan nínú àwọn àfẹ́ẹ̀sìn bíi koloráyù ìmáàmù Malik bíi koloráyù ìmáàmù Abu Hanifa bíi koloráyù ìmáàmù Shafi'i àbí mọ̀mọ́ àmọ̀dúnrún àǹbálí kìí ṣe kó lo ráyù kan nínú àwọn àfa ńláńlá àfa ní wàkọ́díláhà dọ́àfùdálíkà lọ́kọ́wù tọ́wọ́ ajá sí pé ọ̀rọ̀ tó lò yẹn opinion tó lò yẹn ọ̀rọ̀ yẹn wì àfa ní yóò sì gbà láadá lọ́dọ̀ ọlọ́run yóò gbà láadá nítorí àwọn àjọ sọ tá a dàlẹ́ háàkì ẹni tó jẹ́ adájọ́ tó bá gbìyànjú ọwọ́ àsìkò gẹ́ fàlàwú àjẹ́rọ̀ yóò gbà ládá méjì wà ní chitaada tó bá gbìyànjú fàáktọ́à ọwọ́ àsàṣìṣe fàájìrọ̀ fàlàwú àjẹ́rọ̀ yóò gbà ládá ẹyọkan àfáà tó wá ń sàlàyé lọ ó ní fàrọ́tábà nàbí sallallahu alaihi wasallam aláàjírọ̀ ìdájítà àdà fil hukmi amma idha kana muqallidan fimma yaqdi bihi falan yadkhula fil khabar afa ni pé kí ló fà ni pé ẹni tó bá gbìyànjú han ó gbìyànjú gan irú ẹni yìí àtẹnìkan tó já sí pé muqallidu ni òun ò gbìyànjú kankan tá àfà kan wá sọ ọkẹ̀ mú tiẹ̀ lọ ń sọ lọ àfà ni wọn wọnú al khabar èyí ò ní alhadith wọn wọnú ọ̀rọ̀ àbírò eléyìí tá ń sọ o àáfàá ní awáṣeléwọ̀ alálkọ́dí anyakuma wàwà gbogbo jàmẹ́ jágbàrin ó lè dọ́dọ̀ àwátá jẹ́ ọkọ àbóbì náà àsìkò téèyàn bá ń bínú mọ́dàdọ́ ń gbáhùn torí pé psychologically èyàn ó ṣe kí ni o èyàn ó ti wà disturb àáfàá lẹ́ni tó bá ń bínú bíi kádájọ́ àtìyàwó rẹ̀ kan máa jà ní bá pé kéèsì ọkọ àtìyàwó kan wá ẹ̀yin obìnrin máa wà stubborn ẹtì ẹlẹ́ ẹtì ẹtì mọ́lé ẹtì mọ́lé <laughs> ó lo tìyàwó tiẹ̀ tí ń ṣe kí ni o ti ń frustrate ẹ̀ ó bá ń so ti adájọ́ tó bá fẹ́ dájọ́ kò gbọ́dọ̀ máa bínú o láásì àmọ́ mínà lọ́kọ́sùmí pàápàá àwọn tó wá já sí pé wọ́n bára wọn jà náà wá kọ ẹjọ́ wá sí ilé ẹjọ́ ó gba sùúrù وإذا اجتمع في القاضي قلة علم tó bá já sí pé tó jẹ́ adájọ́ ìmọ̀ rẹ̀ náà dárìn wàásù òkọ́ sídín àbó ní àwọn èròǹgbà àbú kan wàhálàkù náírà àbáwọn àwa ayẹyẹ kan àwọn àwa àdójútì àbí ẹni tó jẹ́ adájọ́ kò àtàràmọ́ àtàlálì gbogbo ejò jíjẹ ni àáfàá ní fàkọ́dí támátì kọ̀sàrọ́tù irú adájọ́ bá ń yọ ọmọ ṣòfò olófò adájọ́ òun ni wàwájàbà àlẹ́yìn àyíyá àzílà nàfsáwù àáfàá ló ti wá di ọ̀ràn yẹn fúnrú adájọ́ bá ń kọ́yà quit kó ní mi ò jẹ mọ́ kó resign kó ní mi ò jẹ mọ́ adájọ́ burúkú ni mi ò mọ̀ nǹkan kan o bákan náà kọ́ wá kó lè bá àbọ̀kún náà kò ní ọrùn rẹ̀ tó bá dijọ́ ìwé alkiyama ní ìparí tá a fi bọ́ síbi ọ̀rọ̀ ẹran iléyá àáfàá ọ̀bùlẹ̀ ọmọ amúrú ọmọ àás ọlọ́mọba ní sí bàbá àtọmọ pẹ̀lú pàdé àníbì sọ wípé làánàtù lọ́ọ̀yì èyí olówó ọ̀bọ̀nù owó àbẹ̀tẹ́lẹ̀ anábì ní làánà ìbínú ọlọ́run máa bọ́ ń tán ìmáàmù àti ìmáàmù Ahmad a dúró níbẹ̀ yẹn níbi tọ́rọ̀ mímọ̀ fi nǹkan mi ìdájọ́ a sọ kò lásọ ibi tá a ẹran iléyà abẹ́lọ́ ọlọ́run jẹ́ ní ìjẹjọ a ti ṣe àlàyé fúnra wa bí ọdún iléyá bó ṣe bẹ̀rẹ̀ a trace ìdọ́dọ̀ ànábì wa Ibrahim aleyhi salatu wasalam bọ́lọ̀ ń ṣe dánwò bó ti ṣe sùúrù tó ti yé tọ́lọ́ ní wá fàdà iná wò bèdébò iná àdìyí àwa mú ẹran ńlá tó tóbi a fi kìlọ̀ ànábì wa Ibrahim ṣe ẹ wá rí ẹran léyà yìí alọ́kan nínú tí léyà kó sínú ni adẹ̀tí sọ́njẹjọ obìnrin lè pẹran léyà tó bá ti lówó lọ́wọ́ kò nítumọ̀ kí bọ́yá ó ti kọ́lé ó ti wọlé ọkọ kò wọlé ọkọ ẹran léyà ò ní í ṣe pẹ̀lú yẹn ẹran léyà ò ṣe kí ni kò ní í ṣe jama sóyà mi ò yìí bákan ẹran léyà ò ní í ṣe pẹ̀lú mo ti má rí mi tí ì má rí yìí kò ní ṣe pẹ̀lú mo kọ́lé àti mo rẹ́ǹtì ilé tí n bá ti lè bàlágà mo lágbára mo ní làákàyè nǹkan kan ò ṣe mí mo lẹ́tọ̀ọ́ àti pẹran ọlọ́run kò ṣe rọrùn fẹ́ nìkan ọkàn wa torí ẹran wọn lọ́dún yìí ṣùgbọ́n kò ní rárá fáwọn ń bẹ̀ insha Allah jama kí tó wá ṣẹlẹ̀ a ti sọ́ǹjẹ́jọ yẹn pẹ́ran mẹ́rin péré ló wọlé yá alaniam òun là ń pè ní kí ni alàníàm tẹ́ ẹ bá ń gbọ́ sọ́rọ́tù alàníàm abẹ́ ń gbọ́ alàníàm àwọn ẹran mẹ́rin ní jẹ́ bẹ́ẹ̀ nínú lárúbáwá alákọ̀ọ́kọ́ nínú ẹran tí ń jẹ́ alàníàm náà ni àlèébílù awele germany làkọ́mí afa làkọ́mí tó ti pọ́dún márùn sókè màálùú tó ti pọ́dún méjì àdìbòkò àgbò àbágùtàn gbogbo àwọn naa náà ma lúra kan ló lè jápọ̀ ó lè jábò tọ́láyà ní ẹ̀yàbò máa lú ọ̀wọ́lé yá àgùntàn yá irọ́ lọ pa jama àbímù sóró àbíwúrẹ̀ ìbílẹ̀ wá ń ọmọ ìyá kan ni wọ́n mẹ́rẹ̀ẹ̀rẹ̀ náà ló wọlé yá ọdún wọn ló yàtọ̀ tó bá jẹ́ máa lú alọ́dún méjì ni kan ewúrẹ́ ọdún kan ṣùgbọ́n tí ọba pọ́dún kan tó pé kí ni àrímùsínà fàjádà wàlìjádà máa làwọn sí tó aṣúrí àṣẹ ẹran tá a bá ń pè ní jádà nínú àgbò àbágùntàn yóò ti pé ìdìbò oṣù mẹ́fà gbáko kó tó lè wọlé kan yẹn ló ṣe kí ni àfẹ́ jù àfáà tá a ti rí wípé tó ẹ̀ràn iléyà wa ti dé ó kú bò la pa ṣùgbọ́n nínú ẹ̀kọ́ òun ni pé ká lọ mọ̀ bí àlọ́kọ̀ sí yù ẹran tí wọ́n bá tẹ̀ lọ́dà ó wọ́n kódà àdíìfì ń bẹ bánàbí àsálàm ó pa ẹran tí wọ́n tẹ̀ lọ́dà tó fi paléyà nínú àwọn olùtọ́ paléyà tọ́lá wà fún ẹran tó tẹ̀ lọ́dà kẹrẹ léyà ẹran tí kẹrẹ rẹsẹ́ kẹrẹ léyà ẹran tó ti ẹ̀gé ẹran olówó àkùtọ̀ wọléyà mọ́ ẹ mọ̀jà sí mi téèkì o ẹran tọ́wọlé yá só ti yé tọ́ bá ti jáwọn ẹran mẹ́rẹ̀ẹ̀rin ìdájọ́ wọn nìyẹn ṣùgbọ́n gbó nìkan ló ní ìdájọ́ oṣù mẹ́fà àáfà láwọn ẹran yìí èyí tá a bá tẹ̀ lọ́dà nínú wọn a ti sọ wọlé yá ànábì náà ṣe bẹ́ẹ̀ sallallahu alaihi àwọn àìsàn tí èèwà jẹ́ran ọ̀wọ̀ lé yá pọ̀ ẹran tó rù ẹ tó ẹ pa ìsàn ń ṣe ó ti yàgbẹ́ yàgbẹ́ yàgbẹ́ ní a máa fi paléyà ẹran tójú ẹ̀ ti fọ́ wọ́n ní a máa fi paléyà ẹran tí ò ní mùdùmùdù kankan lára ẹran táwa gan rí gé wọ́n lẹ̀ ẹran ni wọ́n ní ká sọ́ra káwọn fi àti àwọn àléébù mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ẹran tó bá jẹ́ pọ̀ ara sẹ́ni wo wọ́n là lè paléyà ẹran tẹ́tí ẹ̀ díẹ̀ gé a lè fi paléyà ṣùgbọ́n ẹran tó bá mọ̀kàn ọ̀wọ́léyà ẹran tí ò lè rìn tẹ́lẹ̀ pé tamurege tìgá tamurege òun ní rìn ẹran tamurege ni wọ́n wà lọ fi dúpẹ́ fọlọ́ tọ́lọ́ bá fún wọn náà lóore tamurege <laughs> nínú rèé odò ọlọ́run fẹ́ ra mọ́tò fún ọ mọ́tò tamurege táwọn ọmọ àdúgbò ọmọ sá ọ pé àáfàá tó táwọn bá ti mọ́tò <laughs> ọlọ́wọ́ sí lórí burúkú wà fún èèyàn wà láì àwọn àdúgbò tí a mọ̀ pé afátibọ̀ afátibọ̀ afátibọ̀ aláfátibọ̀ wọ́n bá họ tí ó sọ ọ̀rọ̀ ìṣèlú ní kí wọ́n bá wọn ti máa tó yìí ọlọ́wọ́ sí lórí bẹ́ẹ̀ fún mọ́tò tó yíò kí kìlọ́wọ́ kan àrùn àrùn àrùn àrùn tí ọmọ lọ mọ́tò ní aṣa amọ́tò wá sílẹ̀ mẹ́ẹ̀dógún dráìfà gan ti ń làágùn dráìfà gan ti fẹ́ mọ́tò ara ṣé mọ́tò lọ náà mọ́ sí mọ́tò bá ń fa o àwọn mọ́tò ẹ̀ ti ẹ̀rọ mi sí mọ́tò burúkú àbí kọ́ lọ́wọ́ kọ́ lé gẹ́gẹ́ tó dèbà gbé páànù lónìí <laughs> tó bá dọ̀la wíńdò ní ọ̀fọ̀ aláìsẹ̀rí ìlú ìlú ọ̀rọ̀ ọ̀rọ̀ ọlọ́mọdé òdìrà fáwọn sá téèyàn bá dáwọn new site mọ ọmọ rẹ́rìn ní tàbátìlẹ̀ new site ó ráwọn eléyìí wọ́n ara fi ọ̀rá tapoli ọ̀rá politin ẹni wọ́n fi bo <laughs> wàhálà ìyànjẹ àwọn èèyàn bí ah, ọlọ́run adúgbò ẹ̀ ti wá o gbogbo àwọn tára ní ọlọ́run bá ní dé fún wọn o mọ́jà ló ní ẹnì kọ̀ọ̀kan tó wà náà járọ́ ọmọ ẹ̀dẹ̀ wa o afa wíńdò àpò ráìsì àpò sakasaka táwọn haúsá máa short put <laughs> igbó tó sẹ́kù níbi ẹgbẹ́ ilé ẹ̀yọ́ ara máa ju nǹkan bẹ̀ ni ó tún wá pọ̀ lọ́wọ́ làwà náà gba àwọn dráìfà àbú ọlọ́wọ́n bí ó sì ká ọ̀rọ̀ wọn lẹ̀ tó àbẹ́lọ̀ kó tó nàìjíríà ṣe lẹ́yìn ìgbà tá a bá ti rí pé a ti mọrú ẹran tá fẹ́ pa a ti mọrú ètò wọlé yá nínú àwọn ẹran yẹn a tẹ̀tí mọ̀ wípé àwọn ẹran kan wọlé yá bí ẹran tó mọ̀kàn àáfàá lẹ́ran tí wọ ẹ̀ bá sẹ́tí ọ̀sẹ̀ pọ̀ ọ̀wọ̀lé yá ẹran tí téńté nínú etí ẹ̀ bá gé tí ò gé pọ̀ kó wọ̀ níyà ètò bá ti ń dẹran aláàbò ara ká má fi paléyà fọ́lọ̀ àbẹ́rẹ́ tó jẹ́ pé láàmúkọ̀ fíì àìsàn ti jẹ gbogbo egun ẹ̀ ọlọ́run kó ṣàánú wa àfáà ní ilé kọ́mọ́dà láàmú ṣe wá rẹ̀ràn léyà àwà táa fẹ́ pa láyà náà lálọ́ọ̀ lòhùnmọ́ wàlàdìmáwà ọlọ́run ní nǹkan tó fẹ́ fi ẹran iléyà ṣe ọlọ́run kì í jẹ ẹran débi pé yóò fọ ọgbọ́n pé láòkè kí o débi mọ̀dọ̀mọ̀dọ̀. ọlọ́run yìí jọ pọlu ẹran débi kùfù kò ní tí ó fẹ́ ṣe débi sàkì débi abọ́dì débi ẹ̀pẹ̀ ẹran àáfàá ní tó bá wá rí bẹ́ẹ̀ wà lákínyà náà lù ú àtàkùwá lẹ́kùn àáfàá wa ti ń sùn ìbẹ̀rù ọlọ́run ọlọ́run fẹ́ ṣe kí ni o ló fẹ́ lò bí bẹ́ẹ̀ náà ṣe tóbi tó o tó bá ti wá di àsìkò léyá bí léyá ṣe kọ̀ọ̀sẹ̀ kan lè yìí wọ́n fẹ́ ká gbáwẹ̀ àràfà ní tọ̀sẹ̀ ti gbọ́ wọ́n dẹ̀bà náà bí ọ̀sọ́là nípa sọ́mù àràfà ó ní yùká fìlù sanatai nàdíyátán wà mùsùtẹ̀kùbálà ẹ̀sẹ̀ ọdún kan tá a ti ṣẹ̀ṣẹ̀ yìí àtọdún kan ti ń bọ̀ irú tọ̀sẹ̀ tó mẹ́wàá friday àbá máa sọdún ọlọ́run jẹ́ kọ́dún ó dùn fún wa ìwọ tó bá wá rí wípé tó o tó rélé ìhùn ṣe wọ́n níjọ́ àràfá tó bá ti àmà wá wí wà kọ́ ìrù máa kúlù ánà wàlàbíyáwù mi ń kọ́búlí láìlá àìlàlá wáhádàwù wà làwùl hàmdù ṣe ń kọ̀dé mo fẹ́ ká mọ igbóró yẹn ju àràfà tọ́ọ̀mọ̀ wí gidi la ilaha illallah wahdahu la sharika lahu làwọn olùkọ́ ala kulli shay'in qadir ọmọ igbóró yẹn gbóró ọlọ́run tóbi ọlọ́run tóbi kódà láwọn ọjọ́ mẹ́wàá náà tòlè yíjà ìwọ́n fẹ́ ká máa wí Allahu akbar Allahu akbar èyí la fi ń sọ báwọn kèfèrí gbé iléyà ṣe kí ni iléyà ti dé iléyà ti dé o kẹ́yìn kèfèrí adìẹ fọdún ẹran ẹfi wọdún ẹlẹ́sẹ̀ méjì ẹfi ẹlẹ́sẹ̀ mẹ́rin ẹlẹ́sẹ̀ méjì ọdún turkey two five adìẹ sẹ́kẹ̀ two thousand àbí three thousand ẹfi wé àgbò seventy nine thousand màálù two hundred thousand one fifty thousand ọdún ọlọ́run ni ṣé ẹ wá rí kakura wa sákìyèsí àwọn àdánwò kan máa ṣẹlẹ̀ lásìkò iléyà gbogbo àwọn tá a tó wà ń bí ẹja lọmọ sọ ládùúgbò wa láwọn wá sí ọkùnrin wá sí obìnrin àwọn ọmọọṣẹ́ wa àwọn ọmọ wa àwọn àbúrò wa alákọ̀ọ́kọ́ kámọ̀ bá wọn dá sí kánífà iléyà kánífà wọ́n máa ń ṣe kánífà ní òlú yìí gbogbo àwọn ọmọ tọ́ọ̀gì wa tọ́jẹ́ tọ́ọ̀gì mùsùlùmí wọ́n láwọn fẹ́ ṣe iléyà kánífà wọ́n sì ṣe imam kánífà nígbàdàn imam orílẹ̀ imam òlú kánífà àwọn ọmọ tọ́ọ̀gì tí wọ́n gbọ́ràn mọ́ tẹ́nu ìsinmi ara fọ́ọ̀kì mọ́ wọn alimoyim kama bá wọn dá sí ara rẹ̀ ní alwokú filimuharamat àwọn nǹkan tó jẹ́ èèwọ̀ tẹ́lẹ̀ bí kóbìnrin ọlọ́ ṣe jẹ́rí àbí pálí torí ọdún iléyá àbí kọ́ lọ gbé wíìgì borí ọlọ́run rán gbogbo eléyìí ọlọ́run ṣe kí ni o kọ̀ọ̀rán rárá gbogbo eléyìí mùsùlùmí kọ̀ọ̀kan ṣe kí ni o yóò ṣọ́ra irú ẹ̀ náà làjẹjù á jẹun jẹun jẹun lọ́rẹ́ wá bá ẹran bá ń jáde mú ẹ̀ ọ̀rẹ́ wá bá dúró láàrin àwọn èèyàn láàrin ṣètò márùn-ún ti sólẹ̀ bẹ́ẹ̀ lógún ẹ̀ta àwọn èèyàn sáàmùra bí kí ní sàfà àfà mi ara àfà àdọ́gbọ́n ló fọ́múlà ayáyé ọwọ́ ń rìn nìmọ̀ pé kọ̀fẹ́ kó dó sẹ́ẹ̀fẹ́ wà nídìí afẹ́ lo fọ́múlà àwọn kó tìbí agé nǹkan kan sàfà àfà àfẹ́ juwọ́ mu àfà àfẹ́ kó dó gé àti gbọ́ àfà àdọ́gbọ́n ibi ó ti fẹ́ sí ọlọ́sàn ní gbẹ̀lú gbẹ̀lú pò àbá ẹ̀sọ́ oníbẹ̀ yìí mẹ́jà jẹ́ lù ẹ̀yọ́ kéékèèké tó àmọ́ jù níjọ́ kejì wọn ràn ìgbé ẹ̀rẹ̀ ní káwọn ọmọ máa ran jù kí kọ́mọ ibi tí wọ́n lọ àwọn àwọn ilé sùn kidnappers tó ń já àwọn ọmọ ẹgbẹ́ ti pọ̀ náà lù òwúrọ̀ àwọn bàtà ní iṣẹ́ wọ́n tún jíyàn gbé lọ́sùn kọ́lọ́kọ́mọ di ìsọ̀rọ̀ sọ àwa ká sọ̀ra ìwọ́tọ́ ọjọ́ kan ìmọ̀ sáàgì lásìkò léyà wọ́n ti tó torí bẹ́bẹ̀rẹ̀ dì wọ́n sì torí ẹ̀ lọ gẹ kọ́ọ̀tì olórí burúkú kan irú eléyìí náà ká gbìyànjú ká sára fún ká wá gbìyànjú bá a ṣe ń múra fọ́dún léyà ẹjẹ́ arántí àwọn kan tán wà nínú òṣòro ara wọn òun ni gbogbo àwọn mùsùlùmí tí wọ́n lẹ́ni tí ó kìtà fún wọn òpó kò lọ́kọ mọ́ ọmọ òrukàn kò ní bàbá ẹ̀nàwọ́ sí wọn kí ká ṣe kánáwọ́ sí wọn bákanáà àwọn èèyàn kí tí ẹ sọ pé olùsí bẹ́ẹ̀ bẹ láyé kò sí paraku ó bá rí 1000 láàrin ọ̀sẹ̀ gidi ò tó rí ẹ̀kọ́ dùndú twenty five naira àbí thirty ní sàǹdọ́gbọ́n rẹ̀ ẹni ẹlẹ́ni kọ̀bẹ̀kú sí ajé òdì kọ̀bẹ̀kú sí ìjọba lọ́rùn kó lọ kó jọ kó túnú olúwa ìṣe almohim gbogbo àwọn muharramat àwọn nǹkan tí ọ̀dà táwa náà mọ̀ ká gbìyànjú ká sọ́ra fún abẹ́lọ́ ọlọ́jà sọdún lé ayọ̀ ẹnu bí ọdún kù sí tó àmọ̀ sàdúrà ní kò bá sọ̀rọ̀ àti bá àwọn tí ò sí ní ìdí náà àjọ máa múra lẹ̀ ni ọlọ́run wá bí ọ jẹ́ káwọ́ jẹ́ kan náà àwọn tí ó sọ nílé yá wá járí ọ̀nà rẹ̀ láyé àtijọ́ ògbéjà kìámà tí ọba ẹ̀ tọ́jú ti pò ní ìsìn láti máa jẹrà àti kéèdì so abẹ́lọ́ ọlọ́jà sọ̀pọ̀lọpọ̀ ọdún as a result àgbọ̀lídé ní jimọ̀ ti gbọ́ mi rò pọ́ ẹ̀ká ìṣẹ́ tìkẹ́nìkan kan wá bí but n tó súnmọ́ ni pé jimá ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún iléyà ti máa parí ó súnmọ́ kárí zoomu padà só ti yá àbí òye ní jimá yẹn abẹ́lọ́ kọ́lọ́nkọ́ gbalẹ̀ sí ẹ̀ subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu